Abiga, olóòṣè kínni. mo ní lára ẹyẹ tí àwọn olórí burúkú wọn wọn ti hàn dì sí ń kùn ọ̀kan ti bá bínú jáde ní fanáfanṣu. ẹyin àbíjà ìyọkúyọ lọ yọ o pípé tí mo pè ọ mo fẹ́ kí ọ lọ ni nítorí pé fún kínni wọ́n ní awí tẹ́lẹ̀ kó tó dání àgbàjà káàdì ni o sórí iṣẹ́ tó o dáwọ́lé kì í ṣe ń tó o lè ṣe o kódà gan bọ́ bá ṣe é ṣe ẹyẹ ètò olóòtí yọ kó yá a dá padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo wí èmi mo bí ọba adédàpọ̀ èmi mo sì fàkalẹ̀ nínú ẹgbẹ́ àpapọ̀ ẹlẹ́yẹ sì ti rán mi wípé kí n wá kìlọ̀ fún ọ wípé iṣẹ́ tó dáwọ́lé kì í ṣe tó lè ṣe kọ́ ọmọ rẹ̀ ẹlẹ́rù ọmọ fàtí ẹ lọ. Ah! Ah! tó o sì mọ̀ wípé ilá ní tójú ìyá ẹ̀ kó ìran kan ní tójú ìyá tiẹ̀ ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ ìbànújẹ́ pàtàkì lọ́jà sí kí màjèṣí ó tọ́jú òbí rọ̀rùn alákejì. gbogbo ohun tó ń wí ṣe ọ̀rọ̀ tèmi o jáwọ́ mẹ́ mo wí fún ọ. wòmí wòmí wòmí wòmí sọ́ọ́rí èmi eégún jọ bí aláyà bí òkè mi egun ṣóńṣó ti parí ike mi àlàpàwọ́ bí ọba wù ọ́ sí ẹkùn abidjan wàrà èyí tí mo dáwọ́ lẹ́yìn ìwọ́n ṣe yọrí ìwọ́n sì tún ṣèmí kò sì ní hun mí o. ní tí mò ń wí fún ọ ni kọ́ ọ gbọ́ tọ́ ọ bá sì kọ̀ tọ́ ọ bá ní dandan ó ṣe náà ni ntí ìjáde ẹ̀ ọ̀tọ̀ ó rí o èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ. lẹ́mi. ìyá ọba èé ṣe èní ò kì í ṣe ọjọ́ ìpàdé wa ṣé kò sí. bẹ́ẹ̀ ni nǹkan tí mo rí ló tóbi ó ní mo ní wá ṣàlàyé fẹ́gbẹ́. kí ni ìbá àtóbi tẹ̀lé ní sùúrù kẹjọ òdìjọ́ pàdé. bẹ́ẹ̀ láabi ni ọba adédàpọ̀ ilé àbíjà lọ́wọ́ o abìjà sì ti mú wọlé agbára rẹ̀ lọ ó ní gbogbo ẹyẹ tá a gbé sí inú ọba adédàpọ̀ pátá ó lóun ó mú kú òǹbẹ o kódà ó ti mẹ́yọ kan kú òǹbẹ tí abìjà bá sì fi lè mú gbogbo ẹyẹ tá a gbé sínú tó lè mú kú o ṣàkàṣàkà wá dàdí o gbogbo wa là o mo sì wá bẹ́ẹ̀ mo ní tọ́ ọ̀nà wọlé kì í ṣe iṣẹ́ tó o lè ṣe o mo wí wí kọ̀ gbọ́ o. tó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́jọ́ yín ìkàmùdù yèyé o. ẹyẹ gbèmí. yèyé o. ẹ̀yin méjèèjì lè máa ṣe iṣẹ́ náà ẹ gbéra báyìí ká ẹ lọ sí ilé Abija gbogbo nǹkan àmúṣagbára ẹ pátápátá kẹ bàjẹ́ kẹ bá gbogbo ẹ jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. yèyé o. ikú Adédàpọ̀ ọba ó ti yá báyìí. ìwọkúwọ báyìí ni gúgúrú wá o ìfàkúfà lẹgbẹ ọ̀rọ̀ ọfà tá a bá gbọ́ wúrú tá a bá gbọ́ wàrà ẹ̀dùn olóògì nílẹ̀ àbẹ́kù. tí a da àìsàn ríwọ̀ yìí ibi ilé ọmọ bọ́ọ̀lù ibẹ̀ làṣírí rí ọ ti tú. Thank you. jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ní hmm. àárọ̀ náà dọ́dọ̀ Abija o kódà ẹ̀yà gbèmí ti já. Ah! Ah! Ah! Abija ọ̀daràn Abija ọ̀daràn o. ọ̀rí nǹkan dédàpọ̀ sọ́ọ̀rí ìṣòro ayé nù ojú ẹni tí ó lọ́ọ́ rí ṣòro èèyàn tí ó bá gun ẹsẹ̀ rẹ̀ ọtí ọgbọ́n ọ̀ sì bọ́ nú àjẹ́ adétúkà lórúkọ tá a pè ẹ fún adédìnàká lórúkọ tá a pè ìsọdàrà àtẹfún àtẹdì àtẹṣù àtikú àtàrùn gbogbo yẹn lọlé àbíjà lọ fi bẹsẹ pàdé o. àbíjà àbíjà wàrà bí ẹkùn àwọn eléyìí ti gbógun dé o. ọgbọ́n mi ń gbà ò ní ọ̀sẹ̀ ń èmi náà ti rí yín ẹni ọba fẹnu ẹ pẹgun òjò olúwa rẹ ní ọfọrí ara rẹ rùdélé gbogbo yẹjú ẹni ọlọwọ nù ilé ọlọgbọdọ wíwó olúwa ẹni ọtún ma. ọmọ kékeré bá péré wa níbi bó bá rìn rìn kó padà lọ́nà àgbà mi péré wa níbi bó bá rìn kó padà lọ́nà èèwọ̀ bí ẹyẹ yẹ bá padà á dẹyẹ ní padà dà ọdún òun wò mí ràn ní ebu ayé o esi bọ́ọ̀lù o ọ̀sán garigari gẹ́gẹ́ ọba amáki kutukutu ọbẹ̀ yìí gbò òkúkú lè rọrí ta lọ́sẹ̀ rẹ̀ mọ̀gbò irúmọlẹ̀ ojúkọ̀ tún igba mọ̀lẹ̀ ojúkọ̀ sí. abija abija omi kì í jà kọ́ wọlé ẹja ẹja kì í jà kọ́ wọlé omi òdì méjì kọ̀ṣà ìdí ọlọ́wọ́ òdì méjì Ah, adé o ẹ̀yin ìyá mi ọ̀sẹ̀rẹ̀ mọ̀fìà arapa níka òkòkòrò níka ìka níka àjà eriwo diwọ́ wọ̀ sán òbúribùrì táwọn ìwé ìyàwó ooru ẹ̀yin ni mo pè gbogbo yín ni mo rán ń sẹ́.